اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه واتبع هداه إلى يوم نلقاه ورحمة الله وبركاته أتبفى الله سبحانه وتعالى وتقيني بقواس بقواس باتيوتون ونين كيري أتبفى لن لا أتبفى بدي أسكوهي بناني أتبفى ونين أتبفى لاتي بردي الله سبحانه وتعالى مشاكل وفتاة da fún ẹnìkàkàwà ẹ̀rọ yìí tó yẹ́ tó wà tẹ̀tẹ̀ retí mi hadiyu nabi ìmọ̀nà anábùwà muhammad sallallahu alaihi wasallam olóde etí ìgbọ̀ wa lásìkò yìí àwọn onímọ̀ àwọn afá wa tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ àti ìjọ ìlórí ọlọ́mọdé orí ẹ̀yìn ní ọmọkùnrin ń pa láti tóbi rẹ̀ lára àwọn ọlọ́wọ́lá kó mọ̀ta ìlú ìbílẹ̀ àwọn tẹ́ ti mọ̀ tá ti mọ̀ bí ẹni mowó ni wọn náà ní fàdílà lè ṣe ìkànnì musa ibrahim ibn saleh ọ̀gáníjà حفظه الله تعالى àwọn máa bá tẹ̀síwájú nípa tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lé lórí ní ọ̀sẹ̀ tí ó lọ èyí tí wọ́n máa bá tẹ̀síwájú náà ni òun náà nínú àwọn ìdọ́gba la ilaha illallah min nawaqidi la ilaha illallah falyatafaddal sheikh mashkuran ma'juran inshallah bismillah alhamdulillah wa kafa والصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وصحابه أهل الوفا wà lè nà àjùmáyé ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ọba tí ó tún kádàrá pé a tún di àkókò yìí abẹ àfi títóbi rẹ àfi bẹ àfijọ́ kan ṣoṣo rẹ àfi bẹ gbogbo àtà máa bẹ láyé ọlọ́njà máa bẹ lérí wa mọ́ gba islam yìí lọ́wọ́ wa títí a fi lọ bá èrè ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ìyọ̀nda allah subhanahu wa ta'ala lérí àwọn nǹkan mẹ́wàá èyí tí ó ba láàyílá ìlọ́lá ọ̀tọ́ bà jẹ́ bí iṣó sí máa ń ba àlùwàlá jẹ́ òun náà ni a máa ṣàlàyé fúnra wa gẹ́gẹ́ bá ti sọ fúnra wa ní ìjọ ìjọ eléyìí náà ni anákìdùl awwal nǹkan àkọ́kọ́ ètò pé ọba ìsìláàmù jẹ́ òun náà ni aṣèrèkúbíláhi tààlà kí a sì ẹbọ sí ọlọ́run ọba subahánahu wa tààlà àkílà ń pè ní ṣíríkù àwọn àfáà ṣàlàyé tí wọ́n ń pè ní ṣíríkù kásì ẹbọ sọ́lọ́hún wọn ni huwa taswiya tó gẹ́rì láhi biláhi fíìmà huwa min khasọ́ ìsìláhi wọn lóun náà ni kí a fi ṣe ká fi ẹni tó yàtọ̀ sí allah ẹni tó yàtọ̀ sí allah ká fi ṣe déédéé allah nínú àwọn nǹkan níbi àwọn nǹkan tó ṣe pé ọ jẹ́ nínú àwọn ẹ̀ṣà ọlọ́run subhana wa ta'ala kálukú ló ní nǹkan tí fi ń jẹ́ṣà kálukú ló ní nǹkan tó specialize àyìn àwọn tá a lè pé tá a lè pé láwọn nǹkan tó jẹ́ sí pé ní ẹ̀ṣà tiẹ̀ ni ẹlòmíì ọ̀gbọ̀rọ̀ bá débẹ̀ ọlọ́run ọba subhana wa ta'ala ó láwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣà tiẹ̀ náà tó ṣe pé òun nìkan ní ń bẹ níbi nǹkan yẹn ká wá fi ẹni tó yàtọ̀ sọ́lọ́run ọba subahana wàtàhálà ká fi ṣe dédé ọlọ́run ọba níbi irú eléyìí eléyìí òun ni à ń pè ní ìṣe ẹbọ sọ́lọ́run ọba subahana wàtàhálà òun là ń pè ní ìṣe ẹbọ sọ́lọ́run ọba gbogbo alágbà ọlọ́run ọba yẹ ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba bẹ́ẹ̀ sì ni ẹnìkan òbí ọlọ́run ọba yìí sì ní subhanahu wa ta'ala lọ́ba téèyàn máa ronú kà gbogbo àwọn nǹkan yìí ẹ̀ṣà ní fọlọ́run ọba subhanahu wa ta'ala káwá tó máa fẹ́ lómi náà jọ ọlọ́run ọba níbi irú òun náà bẹ́ẹ̀ ṣe rí yín wọn aṣọ o aṣọ lòun náà kò jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ni máa ń ròyìn pẹ̀lú pé kò sẹ́ni kò ìjọsìn ọlọ́run ọba nìkan ló ní àgbọ̀dọ̀ fẹ́lòmíì níjọsìn torí pé ọlọ́run ọba nìkan ni ọgbà ilé ló fi ṣòfà pẹ̀lú ara òun nìkan láàmú fún níjọsìn gbogbo àwọn nǹkan báyìí tá a bá ti fi wé ẹlòmíì níyìn ọlọ́run ọba subhana lẹ́yìn ọlọ́run irú nǹkan náà túmọ̀ sí pa àti náà ẹ wá rí ẹbọ tá à ń sọ yìí wàhùwà ó sì yàbí tó tóbi jù tí wọ́n fi ṣe ọlọ́run ọba jù lọ lérí ilẹ̀ ayé tán bá ní èwo làwọn ọ̀gá ọ̀sẹ̀ èwo ni ọ̀gá ẹ̀sẹ̀ èwo ni ọ̀gá ẹ̀sẹ̀ táwọn èèyàn ń sẹ̀ lérí ilẹ̀ ayé òun náà ni ẹ̀bọ ìṣẹ̀bọ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala torí pé ń bẹ́ ẹbọ yìí hadmon robobiya ìtẹ̀yàn máa fi ń lọ ẹ̀tọ́ ọlọ́run ọba mi látàgbègbè pọ́lọ́run ọba lọ́ba tó sí ẹ̀dá gbogbo nǹkan ọlọ́run ọba sọ̀rọ̀ ọba tó ṣe pé kí ni tí ń fún gbogbo nǹkan láwọn ẹ̀tọ́ wọn tí ń sì ń ṣètò àtẹ́gùn tí ń ṣètò mímí tí ń ṣètò ìmọ̀mí láyé tí ń ṣètò àrísìkí gbogbo ẹni tó bá ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run bá mi ru eléyìí irú ẹni bẹ́ẹ̀ ó ti lọ ẹ̀tọ́ ọlọ́run ọba mi látàgbégbé àwọn iṣẹ́ ọlọ́run ọba báyìí. lápèjúwe gbogbo alágbà pé ọlọ́run ọba subahana wa ta'ala òun nìkan ní darí atẹ́gùn ká tún wá gbà pé àwọn kan ń bẹ tí wọ́n ń darí atẹ́gùn irú eléyìí ni ìgbàgbọ́ burúkú ni eléyìí ìfi ọlọ́run ọba ṣe déédéé ẹlòmíì tí ò tọ́ ọlọ́run ọba ni gbogbo alágbà pé ọlọ́run ọba nìkan ló lè fihàn sí nǹkan ní ìbẹ̀rù kọ̀kọ̀ ọlọ́run nìkan ló ní ìbẹ̀rù kọ̀kọ̀ ìyẹn ni pé alikawufu sí rí ìbẹ̀rù kọ̀kọ̀ ọlọ́run nìkan ló ní kátó wọn bàbá àwọn kan bẹ́ẹ̀ nbì kan tí wọ́n jẹ́ ìyá kan àbí tí wọ́n jẹ́ bàbá kan kágbà pé àwọn yìí náà ni gbogbo àwọn eléyìí náà ni kágbà pé àwọn náà ni ẹ̀yẹn lè máa fún wọn ní ìbẹ̀rù kọ̀kọ̀ irú ìtàwọn èèyàn máa bẹ̀rù sí àwọn àlejò lónìí irú bẹ̀rù kọ̀kọ̀ táwọn èèyàn máa ń bẹ̀rù sí àwọn alágbára alágbára alágbára òkùnkùn lónìí gbogbo orú eléyìí ni ìtẹ̀yàn máa fi ṣe kíni tíyàn fi ń lọ ẹ̀tọ́ ọlọ́run ọba tíyàn fi ń lọ mí látàgbé pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun lọ bá gbogbo ayé tí sì ń ṣètò rẹ̀ bákan náà wàtánà kò sọ olóhìyà kí èèyàn tó ṣẹbọ sọlọ́run ọba yìí ó tó jẹ́ nǹkan nínú tá a fi ń bu àtẹ́lu ìjọsìn ọlọ́run ọba ìyẹn ni pé ìjọsìn tó yẹ kí àwọ̀ ẹ̀dá ká fún allah subhanahu wa ta'ala látara pa ń se ẹbọ yìí àtún mú àbùkù bá ọlọ́run ọba látara ìmọ̀ fún ẹlòmíì níjọsìn rẹ̀ subhanahu wa ta'ala tàbá wá ń sọ̀rọ̀ nípa ẹbọ tó léèyàn kó nu islam ẹbọ pín sí méjì a ní àṣírikul akbar wal ak wal asgar a ní ẹbọ tó tóbi àṣìlẹ̀ tó kéré èyí tá à ń sọ bíbá yìí tá ló gbéyàn kó nu islam tá ló tú láàyè láàyè lọ́lọ́ tọ́ba láàyè láàyè lọ́lọ́ tọ́ba àjẹ́ òun náà ni àṣírikul akbar almukhrijo minal milla òun náà ni ẹbọ tó tóbi èyí tó lè múyàn kúrò nínú islam òun náà ni eléyìí tí à ń sọ yìí ẹ̀rí tá a bá sọ pé ẹbọ tó tóbi ẹbọ tó tóbi yìí akhtọrọ àníwáhìrì dà nínú gbogbo àwọn nǹkan mẹ́wàá tí máa ń múyàn kúrò lábẹ́ láhìláhì lọ́lọ́ òun ló léwu jù òun ló léwu jù òun náà la sọ pé kí ni kéèyàn jọ́sìn fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba pẹ̀lú kan nínú àwọn ìran ìjọsìn tí yẹn máa fi jọsìn fọlọ́run ọba káwa lọ gbé fẹ́lòmíì àbí ká gbé fẹ́lòmíì ká tún fi ṣe dèdè ọlọ́run ọba ń bẹ̀ àbí ká ti ìgbàfẹ́ nìyẹn ló ní nǹkan yẹn lójú méjèèjì gbogbo ẹni tó bá ṣe irú eléyìí pátápátá irú ẹni bẹ́ẹ̀ ó ti kó sí èyí tó ga jù tó sì burú jù nínú àwọn nǹkan tí máa mú yẹn bẹ́sẹ̀ sẹ́yìn nínú ẹ̀sìn islam bíi kéèyàn ṣe kéèyàn ṣàdúrà káwọn jẹ́ pé lómi láàmú wá ṣàdúrà láàmú pé àní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala má irú yìí tó ṣe pé ń ṣẹlẹ̀ láwùjọ àwa mùsùlùmí lónìí tó ṣe pé àwọn èèyàn lónìí wọn ò pọ̀ ọlọ́run ọba nìkan má ẹlòmíì ni wọ́n ń pè nínú àdúrà wọn àárá wọn míì wọ́n máa porúkọ míì nínú àwọn àfa wọn wọn ni ẹ̀sọ́ pàápàá alágbájá ẹ̀sọ́ mọ́kànlá mọ́kànlá níbi àdúrà yín ọtí irú àwọn nǹkan báyìí nì ó túmọ̀ sí pé èèyàn gbé ẹ̀sìn ìyàn ìyẹn gbé fẹ́ lòmínú ẹ̀bọ́lá ńlá tí ó mú yẹn jáde ni gbogbo mùsùlùmí dín sáà lónìí tó ṣe pé àáfàá tí àbíṣéwò tẹ̀ǹtẹ̀lé òun lẹ́pẹ̀ níbi àdúrà yín tẹ́sí lẹ́ ẹ wà fọlọ́run ọba lẹ̀ àbẹ́ máa pọlọ́run ọba ẹ̀ tún máa pe ṣéwò yín gbogbo yín náà ló ti yé owó yín lẹ́ mọ àwọn àáfàá tẹ́ ẹ máa ń pè àwọn ṣéwò yín tẹ́ ẹ máa ń pè tẹ́bí ìjọba ń dárúkọ ẹ dárúkọ lágbájá lágbájá nínú àdúrà yín tẹ́ máa ń ṣe èyí eléyìí nìyí ẹ̀bọ́lá ni tí ń máa ń ba ìsìláàmù yẹn jẹ́ yányán ba láàyè láàyè lọ́lá tí ó bà jẹ́ lójoojúmọ́ kọ́ máa pè é tí wọ́n fi kú ọlọ́run ní tí ó fi ṣe àyàgbà tá máa tó túba nínú ẹ̀ nínú tá a ti tá a ti mẹ́nuba tẹ́lẹ̀ òun náà ní kéèyàn pa kan fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba subahana wa ta'ala tá a sọ ní ìjẹ́jọ́ díẹ̀ nínú ẹ̀ bákan náà nínú ẹ̀ náà ni al-istighatha bẹ̀gẹ́ fi máa láàyà kìdìrò àléhì ìlọ́lọ́ òun náà ni kéèyàn máa wá kéèyàn gbà nínú ewu nínú dààmú nínú wàhálà níbi tó ṣe pé kò sẹ́nì kankan tó lágbára nínú ẹ̀ tó kọjá Allah subhanahu gbogbo ẹni tí ń bá ń wá kékí ẹnìkan gbà nínú ewu kọ́ gbà nínú wàhálà níbi tó ṣe pé ọmọnìyàn lágbára rẹ̀ àyàfọ́ ọlọ́run ọba subhanahu irú nǹkan báyìí máa ń sọ̀yàn dẹni tí nínú Islam ni lápèjúwe ni ẹni tí mọ́tò rẹ̀ fẹ́ omi bóyá tó ti wà níbi tí ilé ti ń jó láàrin ibi iná tí àbá àti iná tí iná ń jó tó wà láàrin inú ilé tí ń jó gbìlàgbìlà ta lẹ́yìn kí yẹn ó pin gbà wọn ọmọ nìyẹn kankan ò lè yọ yẹn ń bẹ̀ yẹn ọmọ nìyẹn kankan ò lè yọ yẹn ń bẹ̀ yẹn yẹn sì wà láàrin kò sẹ́ni kò sọ́nà táwọn yẹn fẹ́ fi wọlé kò sí ọ̀nà ta láàmú pè ńgbà yẹn ọlọ́run nìkan láàmú pè ìwọ tó máa ń pè yá rẹ àṣòròǹgà ńgbà yẹn bí kò gbọ̀ ìwọ tó ní ọ̀fọ̀ tó fẹ́ pa ńgbà yẹn ìwọ tó ní àyájọ́ tó fẹ́ ṣe kíni tó fẹ́ pè ní ìgbà yẹn gbogbo wọ́tọ̀ bá ń serú eléyìí láwọn àsìkò yìí áà ó túmọ̀ sí pé o ti ń pẹ̀lú mí lẹ́yìn ọlọ́wọ́n bá àbí wọ́n ti mọ́tò rẹ fẹ́ dànù tí mọ́tò yín léwé lásìdẹ́ǹtì tó wá fi ariwo ẹlòmíì tó fi sẹ́nu tó fi ariwo ọlọ́wọ́n ọba subahana wàtàhálà tó fi sẹ́nu tó fi ariwo ọlọ́wọ́n ọba sẹ́nu nígbà tí mọ́tò yín fẹ́ dànù tó pé ṣéwù yín lọ́wọ́ gbogbo ẹni tó bá kó sírò eléyìí náà ni ó ti sí ẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà ká tún máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹni tó yàtọ̀ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala níbi tó ṣe pé ẹni yìí ò lágbára rẹ̀ àyàfọ́lọ́run ọba nìkan ẹni yìí ò lágbára rẹ̀ àyàfọ́lọ́run ọba nìkan àwọn ìrànlọ́wọ́ kan bẹ táwọn yẹn máa ń bè lọ́dọ̀ àwọn ẹlòmíín lónìí tó ṣe pé lọ́dọ̀ àwọn nǹkan míì lónìí tó ṣe pé wọn lágbára rẹ̀ ọlọ́run nìkan ló lágbára nǹkan yẹn lápèjúwe nísìnyí èèyàn fẹ́ di olówó èèyàn fẹ́ di olówó tálẹ̀ ká lọ bá ọlọ́run ọba subhanahu ta'ala lọ́ọ́ ẹ̀ka síkẹ́ni òun lọ ẹ̀ka lọ bá nígbà tí èèyàn bá fẹ́ di olówó ọlọ́run lásìkẹ́ni òun lá lọ bá bákan náà ẹni tí wọ́n fẹ́ dolówó lọ owó ẹ̀dá kan sí ògùn owó òun ni ó sọ̀rọ̀ dolówó àwọn túmọ̀ sí pé lọ wá ìrànlọ́wọ́ lọ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala àbíkárí àbí kárí ẹni tọ́rẹ̀ ẹni tọ́rẹ̀ yìí ni kọ́ wá jẹ́ pé àárẹ̀ yìí ti lágbára ó ti kọjá hospital ó ti kọjá hospital kí wọ́n á ní ẹ lọ fi ẹsẹ̀ ilé tọ̀ ọ́ tó túmọ̀ sí pé ẹ gbọ́gbọ́ lọ sí ríta àbẹ́ lọ wẹrí fún un lọ́dọ̀ àbẹ́ lọ sí àwọn gbẹ́rẹ́ kan fún un eléyìí ni ó ti kọjá tọ́mọ nìyẹn lágbára rẹ̀ ọlọ́run nìkan láṣẹ kínni láàmà képe gbogbo ẹni tí máa wá ṣe irú eléyìí irú ẹni bẹ́ẹ̀ ni ó ti kàn kàn mí pọ̀ mọ́lọ́run ọba subahánahu wàtàhálà ẹwà rí ẹbọ tá à ń sọ yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ nípa rẹ̀ fún àwọn ànábì ọlọ́run tó fi wọ́ọ̀nù wọn ọlọ́run bá nínú alukur'an kẹrin gbà tí ń dàpọ̀ àwọn ànábì ọlọ́run ọba nínú wọn nuhu ibrahim ismail wa isha yaqub dahud suleiman ayub yunus yusuf musa harun zakari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátápátá yìí pátápátá ọlọ́run ọba ń gbà tó dárúkọ wọn tán nínú alukur'an karim ọlọ́run wá dákọ pé àwọn eléyìí lòun fọ̀nà wọn ó ti yé òun fi wọ́n mọ̀nà lọ sójú ọ̀nà tó ṣe kíni tọ́tọ́ jùlọ òun fi wọ́n mọ̀nà lọ́bẹ̀ ọlọ́run wá sọ báyìí nínú sọ́rọ́tọ̀ làní hàmì lẹ́ni tí mi sọ fún wa pé táwọn eléyìí bí wọ́n ṣe jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tó yìí náà nì bí wọ́n ṣe jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tó yìí náà tẹ́ bá sí ẹbọ bó ṣe lè kọ́ ma èmi ọlọ́run ọba rẹ́dì láti ṣe kíni láti bá wọn wí ọlọ́run ọba sọ báyìí nínú sọ́rọ́tọ̀ làní hàmì fas eighty eight ọlọ́ni dáàríkà húdà lọ́hìí yahdi bihi man yasha'u ọlọ́run ní eléyìí ni ìmọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sì pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa ń fi ẹni tó bá fẹ́ mọ̀nà ìmọ̀ tọ́sọ́nà ìmọ̀nà rẹ̀ ìmọ̀ tọ́ ẹni tó bá wù ìmọ̀ tọ́sọ́nà ìmọ̀nà yìí ọlọ́run ní wàláhù ọlọ́run ní mìíràn ìbàdàn yẹn ní pé nínú àwọn ẹ̀rọ ọlọ́run ọba òun ọ̀tọ̀ wọn sọ́nà ọlọ́run láti rí nuhu ibrahim tó fi dẹ́rí anabiwa isa tó fi dẹ́rí musa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni gbogbo pátápátá lawo aṣọ́rọ̀kù tí wọ́n bá lọ dá nǹkan pọ̀ mọ́ lọ́wọ́ ọba tí wọ́n bá lọ pé ẹlòmíì nínú ìṣòro wọn yàtọ̀ sí àwọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tí wọ́n bá lọ dẹ́ ẹran dùbúlẹ̀ yàtọ̀ fún àwọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́run ní làhábìtọ̀ àìníhùn mẹ́kánù yàmàlóòn ọlọ́run láàfin dá yín lójú pé tí wọ́n bá ṣe níṣẹ́ gbogbo ọbàjẹ́ pátápátá gbogbo dáadáa sí yọ bàjẹ́ ọlọ́run tó wá sọ fún anabi wa muhammad nusratu zumar five sixty five ká lè mọ̀ pé kíní yẹn lágbára gan ọlọ́run ti júwe fún wa ní alukur'an láì mọ iye lóríṣiríṣi àwọn ààyè wàtí ọlọ́run tó dájú pa anabi náà gẹ́gẹ́ fúnra rẹ̀ nínú alukur'an ọlọ́run ní wàlàkọ́dé wó hiya ilé ika wàhílà lẹ́dínà mi nkábílẹ̀ ọlọ́run láti sẹ́ndì sílẹ̀ anabi wa àti ti sẹ́ndì sáwọn anabi tí wọ́n síwájú rẹ̀ pé láyé ni aṣerákítà tílẹ̀ anabi bá lọ sẹ́bọ̀ pẹ́rẹ́ láyé àbátọ́ ní amalo iṣẹ́ rẹ ó ṣe kíni iṣẹ́ rẹ yóò bàjẹ́ iṣẹ́ rẹ yóò bàjẹ́ pátápátá wàlàtàkù nánà mìíràn lọ́sẹ̀rẹ̀ ó sì jẹ́ kan nínú àwọn tí wọ́n ṣòfò kọ́lọ̀ mẹ́jẹ̀ á ṣòfò ànábì lọ́lọ́run bá ń dájú ọ̀rọ̀ yìí kọ tòun ti bí ànábì ṣe tó nínú ní ọ̀dọ̀ ọlọ́run ọba subahana wa ta'ala ọlọ́run wa sọ fún un parí ayé àyẹ̀wò kíni ọlọ́run lọ báli lọ òun ni kọ́ jọ́sìn sì fún eléyìí túmọ̀ tí mùsùlùmí tó bá kó sínú ẹbọ ọ̀rọ̀ rẹ̀ bàjẹ́ níwájú ọlọ́run ọba kọ́lọ̀ mọjà kó sínú ẹbọ gbogbo àwọn tá à ń nǹkan ilé àti ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba gbogbo àwọn tá à ń nǹkan gbogbo àwọn tá à ń nǹkan ibi wa kí mọ́tò bọ́ bá dànù ó túmọ̀ sí pa àti wá lọ ẹlòmíì ọba tí ọ kì í dẹ̀ sí pé nǹkan kan láàyè àwà láàdì tíra àdì sínú mọ́tò eléyìí àbúrú ńlá ni bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń fi nǹkan sínú ilé kábúrọ́ mọ̀ lè máa wọlé àbáwọn nǹkan kan lọ́tún lọ́sì gbogbo wọ́n ń serú eléyìí náà ni mọ̀ pé wọ́n ti ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn ọlọ́wọ́ ọba ẹbọ́ lálá lélẹ́yìí tí ó yàn nínú islam torí gbogbo àwọn nǹkan yìí àpéyàtọ̀ sáwọn tí ń gbé bọ́ lọ sóríta àwọn tí ń gbé lọ sóríta ni àwọn gbé tiwọn sínú eríta nu àǹfààní làwọn náà ń wá ìwọ́sì gbé tiẹ̀ sínú yàrá àbòtí ẹ̀ gbé síbòmí yàtọ̀ sínú yàrá torí délé ara wa ká jìnà sí àwọn nǹkan yìí eléyìí ni díẹ̀ nínú àlàyé nípa àwọn nǹkan àkọ́kọ́ tí máa ba ìsìláàmù jẹ́ ẹ̀rí anákìlò sáání nǹkan ẹ̀kejì èyí tí ó ba ìsìláàmù mùsùlùmí òun náà ni máa ń jà àlàbẹ́ ìnáwó wọ̀bẹ́ ìnáwọ́hí wọ́sá àìtọ́ ẹnikẹ́ni tó bá fi sáàrin rẹ̀ àti àárín ọlọ́run ọba subuhana wàtàhálà ẹni tó bá fi àwọn intermediary kan sáàrin rẹ̀ àtọ́lọ́run ọba tó ti pé àwọn tó wá pè ní intermediary yìí yẹ̀dẹ̀hóhùn ń máa pè wọ́n wọ̀yẹ̀sẹ̀ alùhùn ń sì máa béèrè nǹkan lọ́dọ̀ wọn wọ̀yẹ̀tàwá kalù àléhìn tí ń sì máa gbára lérò àwọn nǹkan bẹ́ẹ̀ káfara ìtìmọ̀ àn rú ẹni bẹ́ẹ̀ ó ti di kẹfìrí ní ìpanupọ̀ gbogbo àfáàsì ń bẹ láyé pátápátá ń gbà pé irú ẹni bẹ́ẹ̀ ti mú mùsùlùmí ó di kẹfìrí. kí ló fà ni pé ara àwọn èèyàn lónìí wọn gbà káwọn ò lè bẹ ọlọ́wọ́n ọba direct àwọn kan nínú àwọn tí wọ́n pè láwọn ẹni ọlọ́wọ́n ọba wọn ti fi wọn ṣe intermediary láàrin wọn sí ọlọ́run ọba irú èyí tó ṣe pé àwọn gèfèrè ànáṣe mẹ́gbẹ̀wá muhammad tágbà pa àwọn láàtà àwọn wòzá àwọn lẹni tí wọ́n bá wọn sì pẹ̀ níwájú ọlọ́run wọn ò wá ní pé ọlọ́run dàrẹ́ẹ̀tì mọ́ wòzá ni wọ́n mọ̀ pé láàtà ni wọ́n mọ̀ pé eléyìí sọ wọ́n di ẹni tí wọn ò ní islam bẹ́ẹ̀ náà tábàdí mùsùlùmí kan lónìí tí ọba ṣerú eléyìí àgbà pé mùsùlùmí náà ní nítòhun náà ṣe èyí ó ti kọjá ààlà torí pé eléyìí ni yóò ba ẹ̀sìn rẹ̀ jẹ́ àwọn mùsùlùmí wọn kó sínú eléyìí gan o lọ́ọ̀ àwọn mùsùlùmí kó sínú eléyìí gan o wọ́n máa ń fi ẹlòmíì ṣe alágàtà láàrin wọn àtọ́lọ́wọ́n ọba kọ́dà ẹlòmíì gbà náà wọn fà pé àwọn èèyàn lásán àbólówó kò lè bẹ́ lọ́wọ́n ọba kẹ́nu rẹ̀ ọ̀dọ́dọ̀ lọ́wọ́n ọba àwọn àyínà làwọn afá àyínà ló lè lò àfẹ́rẹ́ ẹlòmíì tẹ máa ń pe ọlọ́wọ́n ọba nísìnyí kò ní kọ́ ọlọ́wọ́n ọba dàrẹ́ẹ̀tì ẹlòmíì ni wọ́n máa pè bó tẹ̀ jẹ́ pé eléyìí nákìlú ẹlẹ́ẹ̀kejì tá a sọ yìí ó fẹ́ kó sínú E, ìyẹn pé nǹkan tí ń bá sìláàmù jẹ́ ẹlẹ́ẹ̀kejì ta nípa láìláìláì jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà fẹ́ kó sínú taláwọ̀kọ́ tá a sọ fúnra wa àmọ́ àwọn àfáà máa ń dá eléyìí yọ nítorí pé àwọn èèyàn máa ń kó síbẹ̀ gan-an àmì yẹn lónìí tó bá fẹ́ sàdúrà lónìí kò lè gbé ọlọ́run bá direct àfi kó fún àwọn àfáà kan sáàrin wọn àárín rẹ̀ àtọ́lọ́wọ̀n ọba ló fi jẹ́ kẹ́rẹ́ rẹ lómi kò ní bẹ lọ́wọ́n ọba tí bá ti bẹ lọ́wọ́n ọba yóò ti dárúkọ àwọn àfáà kan lọ yóò ti dárúkọ àwọn àfáà kan lọ kó tó di pé ọbẹ̀ lọ́wọ́n ọba bẹ́kẹ́ lómi ti dárúkọ àlejò ẹnu lọ kó tó di pé ọbẹ̀ lọ́wọ́n ọba nínú ìbẹ́lọ́wọ̀n ọba rẹ̀ gbogbo ẹni tó bá wá fi ẹnìkan sáàárín rẹ̀ àtọ́lọ́wọ̀n subhanahu wa ta'ala ti ń pa ẹni yìí lè káṣífì dórín láti fi gbé ìnira kó fún ni àwòjálìbì náfọ́ín àbí láti ṣe kíni láti fi fa àǹfààní kan wálé fún un ni àbí ń bẹ̀ wọ́n bí kí wọ́n ṣìpẹ̀ fún un níwájú ọlọ́wọ̀n ọba tó jẹ́ pé àwọn ẹni yìí bóyá wọ́n ti kú àbáwọn ẹni yìí wọn tiẹ̀ síbi tọ́wà ọwọ́ agbára lé wọn gbogbo àfáà yìí gbà pé kíni wọ́n di gèfèrí láti rí àwọn sàhábà àwọn tábìí àti gbogbo àfà tí wọ́n jẹ́ àwọn àfà onímọ̀ tafsiri pátápátá àti àwọn àfà tí wọ́n jẹ́ onímọ̀ àdísì pátápátá wọ́n gbà pẹ̀lú àwọn èèyàn báyìí wọ́n sì kíni wọ́n ti di gèfèrí torí pé in tí àwọn sọ àti àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n wá gbá kúrò ní orílẹ̀ ayé náà ni alimami ibn temi rahimahullah ìkan nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n nígbà tí wọ́n ń ṣàlàyé nípa in tí àwọn àfà panupọ̀ lélẹ́rí lérí pé ẹni tó bá fi ẹnìkan ṣe intermediary láàrin rẹ̀ àtọ́lọ́wọ́n ọba subahánahu wàtàhálà ìpérò ẹni bẹ́ẹ̀ ní kẹfẹ́rẹ́ ni wọ́n wá sọ pé wọ́n ni máa ń jẹ́ alẹ́nimẹ́lá àìkátá ẹnikẹ́ni tó bá mú mọ̀láìkà tó fi ṣe intermediary láàrin rẹ̀ sọ́lọ́wọ́n ọba wọlé àǹbẹ̀yà àbúmọ̀wọ̀n anábì ọlọ́wọ́n ọba ó fi wọ́n ṣe wàsáhìtọ̀ yẹ̀dẹ̀rọ̀hùn ó fi wọ́n ṣe àwọn intermediary láàrin wọn àtọ́lọ́wọ́n ọba tí wọ́n máa ń pè wọ́n àkàkọ́pọ̀ ọlọ́run bá àwọn ní ó pè eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa kódà àwọn èèyàn nísìn wọn máa ń dọ́gbọ́n sí ẹlòmíì tó bá fẹ́ ṣàdúrà nísìn yóò fi àfáà kan síwájú yóò fi àfáà kan yóò fi síwájú ọ̀bọ̀yá kó fi fọ́tò àfáà yẹn síwájú ni bóyá kó fi àbí kó jẹ́ pé fọ́tò àfáà pàápàá jùlọ ọmọ àbí síwájú kódà ẹlòmíì fi fọ́tò àfáà wọ́n fi sí wọ́n fi sí ọrùn fi fọ́tò àfáà wọ́n fi sọ́rùn wọ́n sì gbà pé táwọn bá fẹ́ ṣàdúrà àfi káwọn fi sọ́rùn tẹ́lẹ̀ má sí mi ṣàdúrà ní yóò fọ́tà àwọn àfáà yóò fi síbẹ̀ eléyìí náà ní bíbà tẹ́fẹ́ fún wọn ṣe intermediary tẹ́fẹ́ máa pè wọ́n ni ẹ kúkú wọn direct kárí gẹ́gẹ́ bí a ṣe láwọn ẹ̀ka lónìí tó yẹ pé wọ́n ń pe àwọn àfáà yìí direct aláwọn èèyàn lónìí tó ṣe pé tẹ́ máa fẹ́ di wòlíì àmọ́ fẹ́ dẹni ọlọ́wọ́ ọba ọ̀pá kan ni wọ́n máa fà wọ́n ní ya latif wọ́n ya wahab gbogbo ni kì í sorúkọ ti ń pè ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba subahánahu wàtàhálà wàyẹ̀sẹ̀ alùhùn alimami ní tẹ́mi àròhìn mọ̀ọ́lọ́ wọ́n ní gbogbo ẹni tí wọ́n ti wá ń bè lọ́dọ̀ rú àwọn ènìyàn jalbal manafi ti ń béèrè àǹfààní lọ́wọ́ wọn wasadalkọ alfaqat tí ìsì tó ń kíni tí tó ń béèrè pé kán báwọn bí ya àwọn bùkátà àwọn tí ń béèrè lọ́dọ̀ wọn wọ́tàfúrí jẹlkọrọbát tí ń se bí kíni kí irú àwọn èèyàn báyìí kí wọ́n báwọn ṣe payé àwọn kó níbi àwọn nǹkan àbànújẹ́ anabi afawa ibn taymiya rahimahullah wọn ni fa huwa kafirun bil ijma wọn ni bóyá ni bẹ́ẹ̀ ó ti di kẹfẹrí pẹ̀lú panupọ̀ àwọn gbogbo àwọn afa mùsùlùmí aya ti ń tọ́ka sílẹ̀ ìpè àgbọ̀rọ̀ pẹ̀lú mi a sì gbọ́dọ̀ fẹ́ nìkan sí olùsìpẹ́ wa níwájú wa àtọ́lọ́wọ̀n ọba nígbà tá a bá fẹ́ bẹ̀ lọ́n káwá láwọn ẹni tá à ń pè yìí àwọn ni wọ́n sì pẹ́ wa no pé ọlọ́run bá direct ọlọ́run ni pè mí ọ̀dọ̀ wo ní àṣetẹ̀jẹ̀bù lákùn èmi ní kẹ́ ẹ pè mí náà ní ìdáyín lóhùn ẹ gbọ́dọ̀ pé ẹlòmíì lẹ́yìn èmi ọlọ́run ọba nínú àyà tó wá jẹ́rìí pé àwọn kan máa ń pa àwọn míì lẹ́yìn ọlọ́run ọba àmọ́ àwọn tó bá pè wọ́n wà láwọn ni wọ́n sì pa àwọn lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ lómi náà ṣe máa ń ṣe lónìí ní àwùjọ àwa tá a pera ní mùsùlùmí àyà ìrìnsúrọ́tò yunus àyà 18 ọlọ́run ọba subahana tààlà sọ mẹ́ pé wọ́n yà àbùdó nàmíndó ní láàyè máa dá yàdúró hàn ọlọ́run wọ́n máa ṣe wọ́n máa jọ́sìn fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba àwọn nǹkan tó ṣe àwọn nǹkan tí wọn ò lè sin wọn láǹfààní wọ̀yàkó olóòna wọ́n mọ̀ wá sọ nínú ọ̀rọ̀ wọn pé àáwòlá ìṣùfà àhónà àìndàlá ọlọ́lá àwọn tí wọ́n ń sìn yẹn wọ́n máa sọ fún wọn pé àwọn tí wọ́n ń sìn wọ́n máa pè wọ́n ní pé àwọn lẹni tí wọ́n sì pè àwọn lọ́dọ̀ ọlọ́ àwọn lẹni tí wọ́n sì pè àwọn lẹ́yìn lọ́dọ̀ ọlọ́ torí àwọn fi ń pè wọ́n olùsìpẹ̀ làwọn pè wọ́n lóòótọ́ olùsìpẹ̀ ni wọ́n pè wọ́n bẹ́ẹ̀ sì wá pọ̀ ló sì sìpẹ̀ àwọn káwọn ń sìn wọn lẹ́yìn ọlọ́wọ́n ọba ni ọlọ́run ni pé kó lè rí ànábì sọ fún wọn pé àtúnábìhó na lọ́ha bí máa láàyà àlẹ́mú fi sàmà wá ti wà láàfin àdù sẹ́yìn fẹ́ máa fún ọlọ́run ọba ẹ fẹ́ fún un ní ìròyìn pàǹtọ́lọ́run ọba ọ̀mà ní orí ilẹ̀ ayé ni àbí ní sámà ọlọ́ni subahánahu wàtàhálà àmà yusirikun ọlọ́ni mímọ́ àwọ̀ ọlọ́run ọba ọba tó ṣe pé ọlá rẹ̀ ga mímọ́ wa kó a kó níbi tí wọ́n fi lọ́rọ̀ ọba eléyìí túmọ̀ sí pé ẹ̀bọ ni kéèyàn sọ àwọn kan lẹ́ni tí wọ́n máa sì pẹ́ wa níwájú ọlọ́run kó jẹ́ pé àwa ní pé ọlọ́run ọba mọ́ àwọn nǹkan yìí ni a máa pè áádà léèsà bíi ṣèrèké irú nǹkan yìí tí a máa wá ní pé tá a ṣe yíké ìṣẹ́bọ àwọn tá a pè yíké ìṣẹ́bọ ká lọ mọ̀ pé àwọn tí wọ́n ṣe ṣírìkò ń jò ní nínú àwọn ẹlẹ́bọ táwọn náà ń ṣe làwa náà ń ṣe yìí o imam ibn qayyim rahimahullah àwọn náà sọ ń tọ́jọ báyìí nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n ń sọ nípa oríṣiríṣi ọ̀nà tí ẹbọ máa gbà tí máa fi ń wọlé sọ́dọ̀ àwọn èèyàn bí kéèyàn ó pe àwọn òkú bí kéèyàn ní káwọn òkú ó gbàyàn bí gbogbo orú àwọn nǹkan báyìí bí kéèyàn ó pa àwọn ìyá wọn òṣòròǹgà kí kéèyàn ó pa àwọn ọba wọn òṣòròǹgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ìdílé yìí jẹ́ máa mùsùlùmí ká gbìyànjú ká jìnà sí ká máa pe àwọn ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba ẹlòmíì ọlọ́bí sàárè yóò lọ pe àwọn àfáà yọ lọ tọrọ àdúrà ń bẹ yọ lọ sí lóde jẹ pé yọ tọrọ àdúrà ń bi sàárè ni yọ sọyàn di ẹlẹsẹ ńláńlá àmọ tó bá ti di pé ẹ pé ẹ ń tọwọ àánú sàárè dàrẹtì ó ti sọyìn dẹlẹbọ irú eléyìí náà ni ẹ ti fi àwọn ènìyàn ẹ fi wọn ṣe nǹkan amídárì láàrin ọlọrun ọba ni àmọ eléyìí náà wá ń ṣẹlẹ àwọn mi ọsàdúrà mi àwọn music pẹntin bẹnu sàárè tó dẹ̀gbọ́ yìí tẹ̀ ń sin òkú sínú ilé káàkiri ẹ̀ṣọ́ra ẹ̀yin lẹ́yìn jẹ́ káwọn èèyàn máa wá pé àwọn bàbá ti lè ṣe sínú ilé yìí àwọn báyìí ó sì ní òní òsì wọn sínú ilé èmi tó bá sì ní ẹsìn wọn sínú ilé náà ní ẹlẹ́lẹ́ ìtakò ṣẹ̀rí ọlọ́run bá pàápàá jùlọ nínú tí máa sọ̀yàn di ẹlẹ́bọn ní kọ́lọ́mù bá sọ fáwọn tálà kọ́mọ́sà sọ wákò níbi eléyìí eléyìí ṣáàlà àdó báyìí títí di ọjọ́ mẹ́jọ subhanakallahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu adúgbò fún allah subhanahu wa ta'ala àti àwọn sheikh wa المدير فضيلة الشيخ أبو موسى إبراهيم المصالح أغنية حفظه الله ورعاه بنا سبحانه وتعالى كي مشاهدة كم يوقف وكلمة ينفعني مجيب جوباني له àwọn ọ̀rọ̀ náà ni a ti gbọ́ olórí ibi èdè kakú akárònú kàtàkàkà káwo àwọn ibi tí ọ̀rọ̀ yìí tí ó kù sí jẹ́ ká tún ṣe kó tó di wípé yóò jù pé kò sí tọ́lọ́mọ bá tó rán wa lójú àwọn àkàbà ìlọ ọbẹ̀lọ́mọ bá tó ránṣẹ́ ṣe rán fẹ́ni kankan wa gbọ́n tán lórí ètò yìí lọ́wọ́ lọ́wọ́ kò jẹ́ kan ọlọ́mọṣàbá ara náà lọ́wọ́ olùṣàjẹ́ kí ọwọ́n kó náà òkè kú kó gbàdúrà ọdún báyìí lọ fún ìbéèrè àbí nǹkan kan àbálàyé kan tá a fẹ́ gbọ́ ẹja pé àwọn lérò àsórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero six one five sọ́dẹ̀ kí gbọ́nzàgàrí àdéhùn sáàdì ọmọ àdúrà lórúkọ tèmi pẹ̀lú ògbóná àpàdé níjọ ìjọ mẹ́jọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí ó madu umaru bun kọtọ ilé kí ó tó tó gbangba sùn lọ yẹ ilé kí ó madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹ ni yeke ilé kí ó madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹnu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú rọrùn ilé kí ó madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí ó wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹ̀kẹ̀ madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ìlẹ̀kẹ̀ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.